ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسولنا الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أدفع فقف فوالون ọba tí ó dáwà bó ṣe dáwà yìí tó dáa tó pọ̀ sínú ayé tó wá ṣe àwa ní ìran èèyàn bákan tó dá oríṣiríṣi nínú ọ̀ràn èèyàn náà tó wá ṣàwálẹ́ ni tó mọ́ lọ́lọ́run tàà sí lọ́run tàà jẹ́ mùsùlùmí ọ̀pẹ́ wá pọ̀

ẹni báyìí náà máa ti ní dẹ́pò ó máa ti ní rẹ̀fánárì àtúgbò wọn táwọn yàn fi ń lọ láyé àtàwọn ipò ọgbà iléyẹn ọlá lásán ni wọ́n tó máa bá ayé lọ ṣùgbẹ́lẹ̀ tó máa wúlò nínú sàárè nígbà tán bá gbé kó wá gbìn àti ní gbangba alqiyama nígbà tó ní kálukú máa wára ọrọ̀ láti fò pé ọ̀rọ̀ mi já sí níbi tí àti máa dúnú pé mo dúpẹ́ pé mo ráyé lọ tí mo fi wá joyè àríbijé sí lónìí ọ̀nà ni ìta ń ṣe lọ́wọ́ ẹ̀sìn tọ́láwọn bá fi lọ́lẹ̀ fáwọ̀ ẹ̀dẹ́yàn pé ká ṣe láyé ìgbẹ̀yìn tọ́láwọn bá ní kó ṣe kò ń gẹ́ kó ṣorí irú ìta ń ṣe yìí kò tí mọ iye tó ń ṣe o kò tí mọ ráǹfà ìfà tó ń kó àbí ọlọ́run kó jọ kó má já ṣorí ibú lẹ́yìn oríire yìí àwọn táà lè bèèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n lè sọ fún wa táwọn tún válù tí à ń ṣe yìí jọpọlọpọ̀ wa táà ń ṣe táà ń ṣe wà tún fẹ́ válù ẹ̀ fún lọ láwọn tí wọ́n bá ti ṣọ́gbòrò lọ tí wọ́n ti rìn lọ tẹ́lẹ̀ tó ti sin tọ́lọ́wọ́ bá dáfọ́ yìí ẹ̀ tọ́lọ́wọ́ padà wá dáwọn padà sínẹ̀ sí ìpìlẹ̀ tọ́lọ́wọ́ padà dáwọn rúfí àwọn ẹ̀bẹ́ ìnà máa mọ̀ pé àà ah, ẹ̀yìn ọmọ ẹ̀mà fàní ẹ̀yìn ọ fàtẹ́ yìí kó àwọn tí wọ́n lè dáadáa tún nìyẹn ẹ̀tọ̀ tún ká àwọn tí wọ́n ti ní experience níbi tí wọ́n ti rìn lọ tẹ́lẹ̀ tó wà lórí ìrìn irú ilé ẹ̀sìn lọ náà padà sójú ọ̀nà àtọ́rọ alékún aláwọ̀láwọ̀ fún anaba Muhammad sallallahu alaihi wasallam lẹ́nà là ń bẹ ọlọ́run alékún yọ ní ẹ̀kúbọ̀ aṣe fún àwọn aṣíwájú wa tí ṣàn sọ́hábà lónìí afẹ́kámọ̀ wípé ọlọ́run bá sọ àwọn oríṣiríṣi àwọn fún àwọn ẹ̀dẹ́ ènìyàn pàápàá fún àwa mùsùlùmí láwọn máa fi mọ̀ láwọn ọ̀nà ta máa fi láǹfààní àti lè máa ronú tààrẹ̀ fi máa dúró ṣíṣe wa àwọn ìlànà tọ́lọ wá yà kalẹ̀ yẹn o òun ni àwọn àlànà yẹn tó kún Kùránù rẹpẹtẹ bákanáà tó kún àwọn àhàdíta ilé ìtẹ́ràn bá ṣùhánà wa ta'ala tó pa fún wa nípa àwọn èrò síwájú tí wọ́n ti lọ síwájú wa nípa ànájọ́ ọlọ́run àbí àwọn èèyàn kan láyé táwọn náà ti dúró ayé ìrí báwa ṣe ń dù lọ́wọ́ yìí wọ́n rí sọ kan wọ̀n tó rí sọ rípé ọba tó sì ń dá àwọn oríṣiríṣi àrà sáyé ó ti dá àwọn àrà kan sẹ́yìn rẹpẹtẹ tẹ́pẹ́tẹ́ bá gbọ́ mí ní ìsìn ọmọ kò lé tó tó ṣẹlẹ̀ ń gba kọ́rúnà kò lé tó ti gba fìràúnà kò lọ́lá tó gbogbo látẹ̀ ń pariwo yìí náà òkùtọ́lá náàbí Suleiman gbogbo rí àwọn ara kan ṣe sọ ni àwọn tí wọ́n ti ṣe dáadáa lórí ilẹ̀ ayé èèkan ní wọ́n ti lọ bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n ti balẹ̀ jẹ́ tí wọ́n ti dọ́ndọ̀kúdánwò èèkan náà náà ti lọ bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn nǹkan àríyánú Ọlọ́run bá ti dá ó ti fàwọn kan dá sáyé tí wọ́n ti lọ torí ẹ̀ táwọn àgbàlagbà kama ti so eta nkala ma ko le oro olorun to ise taba wa tu ba sonda ke pe tu si wa labe orun tripa won isele kan se npo wa sele ana le so ko ma sele ni sallallahu alaihi wasallam ko ti sele to ba sele tutun ni se ti dajali so ni aba won mi to be sele ko na to de abawọn won sele to ma sele leyin gba to ba de àbíta náà bí wá ń sáà lè sọ́lọ́tọ̀ sáàrùn tó náà ṣe ń padà bọ̀ tí ò sí ìkú ṣùgbọ́n tọ́lá bá palẹ̀ mọ́kúrò lórí ayé tó ṣe ń bọ̀ wá fọ́ gbogbo àwọn àgbélé ìlú tó dẹ̀ ṣe ń bọ̀ wá padà jáì ṣe ti ẹ̀ la fẹ́ pè ní pé tó ti ṣẹlẹ̀ rí ni tuntun lélé yẹn náà tó tún ṣe ń bọ̀ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ẹjá mú nínú tó tí wọ́n tún wá ajègbodò wọn tí wọ́n tún rẹ́ ní kúnra látòkèèrè wọ́n fẹ́ wáyà méjì kan nínú sórọ́tù Yúsúf àyà 89 àyà 99 àti àyà 90 89 àti àyà 90 nínú méjì ra wọn

àríwọ báwọn lèmi náà ṣe fẹ́ lóṣẹ̀mí tíṣẹ̀mí mi dẹ̀ máa dùn tó máa dáa anábẹ́sùn ohun sọ fún àwọn ọmọ ya rẹ̀ àbíká náà ọmọ bàbá rẹ̀ rípẹ́ ọ̀rọ̀ ọlọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ló túnbọ̀ tó ṣokùnfà pé wọ́n tìtì ẹ̀dí ọba kan nínú ọ̀rọ̀ táwọn kan tún náà fẹ́ ẹ̀sùn ṣàlàyé anábì Yúsúfù wa nígbà tí wọ́n padà tó sọ́lọ́ ń padà wá gbé sípò agbára ipò ọlá tó wá gbìdánwò wọn pẹ̀lúgbà tí wọ́n wá rajà tó wá dàbí ọgbọ́n bí èsì fún wọn láti fi jẹ́ kí wọ́n lè mú àbúrò wọn wá eléyìí tí bàbá wọn ò fi ilẹ̀ kí wọ́n mú lọ tẹ́lẹ̀ anábi yusuf wá ń béèrè ọ̀rọ̀ pé hal alimtum ma fa'altum bi yusufa wa akhi id antum jahilun ẹ̀yàn mayáàdùn mùsùlùmí sáájọ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo tọ́lọ̀ tàbá ti ń kà wọ́n tàà tún fúnra wa ẹ̀rù gbọ́dọ̀ tún bà wá mọ́ anábi tó fi ní ṣẹ́ ẹ̀gbàgbé ṣá ṣẹ́ ẹ̀ṣẹ̀ rántí hálẹ̀ alìmùtùn ṣẹ́ ẹ̀rántí ṣẹ́ ẹ̀ṣẹ̀ mọ̀ mọ́ fàájì ẹ̀tí mú àbí olójí àmúwọ́jà látijọ́ iná àmúwá rajà ẹ́ ìníta àmúwá náà ló wá fi jọ náà ìyẹn náà ti jalè tẹ́lẹ̀ ìyẹ́ sírík ẹwọ bá ṣe pòpòpòpò kalẹ̀ sẹ́ni àwọn tí wọ́n mú tí wọ́n mọ̀ fáyẹn gan ni wọ́n pláàni tó ṣẹlẹ̀ nànàbì tó fi rán wọlé pípẹ́ ṣe rántí sọ̀lọ́nà ń tẹ́ fún ya rẹ̀ ṣùgbọ́n wá fún wọn ní ẹ̀skíl irú ẹ̀skíl sàlẹ̀ fún àwọn tí wọ́n rò fún àwọn fẹ́ pàwàmùsùn rẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tí mùsùlùmí bá kúrò ní nàìjíríà nàìjíríà ò jẹ́ nàìjíríà mọ́ kí ló ń jẹ́ nàìjíríà yàtọ̀ sáwà a lè sọ authoritatively ẹlọ́wọ́ ẹgbẹ̀yẹ̀wò ṣèbí ń gbẹ̀ tó lọ jẹ́ ojú o ẹjá fún ilé náà lẹ́skíùsù ní tánàbí ìsúfù fún wọn ó nígbàtẹ̀ tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì fàìmọ̀kànmọ̀kàn ṣe ń tẹ́ẹ̀ wọ́n má lè kó wá bà wọn lójú jẹ́ nítútù kọ́kọ́ sọ fún wọn nìyẹn ah, ara fún a ni ẹgbọ́ta náà Yusuf sọ wani ana Yusuf wa hada akhi àwọn alátáyé ṣe o ṣùgbọ́n tí àti lè máa sọ́fin náà lónìí àti náà ọmọ ya mùsùlùmí tán ṣojú aláwọn àyè káàkiri lórílẹ̀-èdè yìí táwọn èèyàn tí ti wà ń bẹ̀ tán ti kówó mi rẹpẹtẹ táwọn èèyàn ti wá débẹ̀ tán ṣojú wa rí ẹmọ ìtúnwárẹ́mìtì sákàntì federal government kó ṣẹlẹ̀ rí nínú ìsọ̀rílẹ̀-èdè ẹ lọ yí ìwé tó bá yàtọ̀ sí bá ṣe sọ rẹ́gísírà jamb lọ́wọ́lọ́ nàìjíríà rẹ́kọ́dù iye tí wọ́n ní látìgbà tó ti débẹ̀ dìde tí wọ́n rẹ́kọ́dù ẹ̀rí akàn mílíọ̀n wá ní ó pọ̀ rẹpẹtẹ wa salam akhi ọmọ náà

ṣùgbọ́n tàbá tún fẹ́ kọ́pì àwọn ànábì ọlọ́run yìí àwọn náà tún gbé ohun tó pọ̀ sínú pé já fi wọ́n lẹ̀ ìjàfọ́lọ̀ ń jà fọwọ́lẹ́ràn ànábì tó fi ní kọjú mọ́nà lọ́rún àríyìnà nítòótọ́ tòótọ́ ìkẹ́ ti dé látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó wá sọ iná láàrín àfi ká kútùbà wà tò nílẹ̀ ó wá ṣe wá àti fún wọn wá sí yẹn náà ni mo fẹ́ ṣe fún gbogbo ẹmọ yàmì musulmi lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́ báyìí wọ́n innahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudhi'u ajra al-muhsinin ọlọ́rọ̀ tí máa sí fáwọn tó fẹ́ pàjọ́ kí náà náà kí ló lè fátánà fi máa àbíwọ̀ ni Yusuf ni

gbogbo ẹni tó bá páyà ọlọ́run kí ni túnmọ̀ páyà ọlọ́run tó pa òfin ọlọ́run bá mọ́ tó ń tẹ̀lé gbogbo àwọn àṣẹ ọlọ́run tọ́lọ̀ ní kó ṣe àti sáà níbi bá ní ká ṣe sallallahu alaihi